gbogbo ìlú ìbàdàn inú màmí títí lọ́jọ́rùú ti ṣe ọjọ́ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí nígbà tí gbajúmọ̀ olóṣèlú ilẹ̀ ìbàdàn ni tó ń ṣojú agbègbè ìbàdàn north nílé ìgbìmọ̀ asòfin kékeré làbújá federal house of representatives ìyẹn ọ̀nàrẹ́bù ọ̀làjídé musiliu akírẹ̀mí tí ọkùnrin náà kú lójijì lẹ́ni ọdún mọ́kànléní fifty one years of age ohun tó jẹ́ kí ikú ọ̀làjídé musiliu akírẹ̀mí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí jagaban tó jẹ́ kí ikú ẹ̀ kó ya ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nu ìní bó mà ṣe jẹ́ wípé bàbá náà kò ṣàìsàn rárá kódà gbogbo àwọn tó sì rí ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n kàn ń kọ́ ha ìpè ǹjẹ́ kí ló lè dé tí ọkùnrin náà fi kú àti pé kí ló lè ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ àwọn tó súnmọ́ ọ̀nàrẹ́bù Ọlájídé Músílù Akírẹ̀mí tí ó gbé èèyàn mọ̀ sí Jagaban wọ́n jẹ́ kó dì í mọ̀ pé àìsàn ráńpẹ́ tí ò tiẹ̀ pé rárá tí ò ju ọjọ́ méjì sí mẹ́ta lọ ni ló máa mú Jagaban kó tó di pé ó gba ẹ̀mí ẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́rú èyí ọjọ́ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí gbàrà tí agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin kékeré làbújá ọ̀nàrẹ́bù akéròtìmí tó kéde ikú Jagaban ìní ariwo mà ti sọ ti ariwo ẹkún ó sì sọ ní Ìbàdàn nítorí wọ́n ròyìn ọkùnrin náà gẹ́gẹ́ bí onínúure tó máa ń ṣàánú ọ̀pọ̀ èèyàn púpọ̀ kódà wọ́n ní nítorí ìwà rere tó ní àti bó ṣe jẹ́ aṣíwájú dáadáa ni wọ́n ṣe ń pè ní Jagaban èyí tó jẹ́ oyè tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ ní ilẹ̀ Haúsá àìsàn ráńpẹ́ ìlà pupa Jagaban gbajúmọ̀ olóṣèlú ìlú Ìbàdàn àti ilẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí màá ti fi ọ̀rọ̀ síta láti ṣèdárò ẹ̀ tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà dákẹ́ òun náà fàtẹ̀jáde síta láti ṣe ìdárò Jagaban tó sì jẹ́ pé nítorí ẹ̀ ìní àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti àgbà làbújá ni wọn kò ṣe lè ṣe ìpàdé wọn èèyàn plenary wọn tí ó máa ń wáyé lẹ́yìn ọ̀sọ̀ọ̀sẹ̀ ètò yẹ kó wáyé lọ́jọ́ Wednesday ni wọn ṣe lè ṣe é tí wọ́n fi sún síwájú.